níbàmú sí ìlànà àwọn salaful umma láti inú ramadanu eléyìí tí ó lọ títí tó fi di ramadanu eléyìí tá nínú èyí eléyìí tí ń ṣe ramadanu 1441 ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ó lé ogójì àti ẹyọ kan lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi wasallam láti lu makka alápàálé lọ sílùú madina ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó dáwà sí tó dáàbòbò wá tó ṣẹ́wà kù lórí Islam títí di àsìkò yìí òun náà ni ọba tí a dúpẹ́ fún abẹ́lọ́run ọba Allah subhanahu ta'ala kọmọ́dáwọ́ ikẹ́ ẹ̀dù tó fi jù bẹ́ẹ̀ lọ eléyìí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ni kó tó fi bá wa lò àti eléyìí tí ń bọ̀ kó sì máa fi bá wa lò bẹ́ẹ̀ lọ lẹ́ni tí ó pẹ́ lórí sin lọ́run ọba Allah subhanahu wa ta'ala tí a sì bẹ́ẹ̀ lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí tẹ̀mí wa kó jẹ́ kó jẹ́ lórí ìlànà iná ni ló máa parí tí ọlájọ́ kan sọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àyìn ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ẹgẹ́ bó ti tọ́ sí àbẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti máa ṣe àtàwọn nǹkan tó kọ̀ fún wa láti jìnà sí kọ́lọ́n bá lọ́sùn fáwọn ọ̀tà àlàkọ́mọ́sà ìrìn kọ̀ọ̀kan wa lọ́wọ́ láti lè pé àwọn ojúṣe yìí gẹ́gẹ́ bí ọlọ́run ọba lọ́sùn fáwọn ọ̀tà àlàṣe fẹ́ ká àdẹ̀bẹ̀rẹ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run lọ́sùn fáwọn ọ̀tà lórí àwọn ẹ̀ṣẹ̀ wa tí a ṣẹ̀ eléyìí tí ó fojú hàn àti eléyìí tó pamọ́ eléyìí tó tóbi ń bẹ àti eléyìí tó kéré lójú wa kí ọlọ́run lọ́sùn fáwọn ọ̀tà àlà kọ́mọ́sà ìrìn àwásọ̀lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala kúrò níbi aburú ẹ̀mí wa àti àwọn ìdá iṣẹ́ ọwọ́ wa dájúdájú gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run Allah subhanahu wa ta'ala bá tamana irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà lẹni tó lè mana ẹni tí ọlọ́run Allah subhanahu wa ta'ala bá ti lọ́nà kò sí ẹni náà tó lè fi ẹni bẹ́ẹ̀ mana lẹ́yìn ọlọ́run Allah subhanahu wa ta'ala a jẹ́rìí pé ọ̀kan oṣù ni ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba tí ò lórogún ọba tí ò láfijọ́ ni àtijẹ́rí pé anábi sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run bá òjísí ọlọ́run bá ní alékùn kí ọlọ́run bá ní ọlọ́run bá kó bá anábi sallallahu alaihi wasallam àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà àti wa náà tí tí ó ma wá lórí ìlànà yìí títí di ọjọ́ gbìn alqiyama eléyìí ni tafsir wa alákọ̀ọ́kọ́ nínú Ramadan ọdún 1441 ẹgbẹ̀rún ọdún kan ó lé ọgọ́rùn ọdún mẹ́rin àti ogójì àtẹyọ kan lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam láti ìlú Makka lọ sí ìlú Madina ọlọ́run bá tí ó ṣe lé ní rọrùn ní bíbẹ̀rẹ̀ rẹ̀ kọ́lọ́run bá lọ subhanahu wa ta'ala kó dákun kó ṣe ní rọrùn fún wa títí di parí náà bẹ́ẹ̀ náà ni títí a fi parí Ramadan yìí àtàwọn ilé tó ń bọ̀ ọlá àjọ kan sọlọ́run bá lọ subhanahu wa ta'ala ibi tí a bá tẹ̀síwòde òun náà ni àyà ọgọ́ta nínú Suratul Baqara Suratul Baqara àyà 60 òun náà ni àdúró sí ní tafsiru ilé tí a ti gbẹ̀yìn tí a ò bá gbàgbé ilé ìta tí a fi tẹ̀síwájú ní tafsiru tọdún yìí náà ni àyà ẹlẹ́ẹ̀kọkànlé ní ọgọ́ta verse 51 ibẹ̀ ni a ti máa bẹ̀rẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó bá sọ̀rọ̀ nínú àyà náà a'udhu billahi minash shaytanir rajim وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدتها وبقلها وعدتها وبصلها قال أتتبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون إلينا ني آياتي àti bẹ̀rẹ̀ ní òní inshallah karim tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bá ṣe rọrùn ká parí ayà ìkí a tún mú ayà mi lẹ́yìn ẹ̀ àjẹ́ sí pé a tẹ̀síwájú dídídébi tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá fún wa níyọ̀nda láti bá ìtumọ̀ àwọn àyà ìdé ọlọ́run bá subhanahu wa ta'ala sọ wípé wa iz qultum ya Musa lan nasbira ala ta'amin wahid ọlọ́run bá ń sàlàyé fún wa lọ nípa ìtàn àwọn ọmọ Israel àwọn bànú Israel lórí àwọn ìdẹ̀ra ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí wọn ọlọ́kan òjọ̀kan eléyìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti

so kí a gbìyànjú láti béèrè àwọn eléta ti ṣàlàyé sẹ́yìn ká tún má máa dára wa padà sẹ́yìn mọ́ gẹ́gẹ́ bí àwọn al-mufassirun gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣàlàyé ìtumọ̀ al-Qur'an ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tábà ti kọjá lórí ẹ̀ wọ́n sọ wípé àwọn ti ṣàlàyé àwọn ilé kọjá ní àwọn sura báyìí sura báyìí ilé tó tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó yẹ pé ó ń wáyé mẹ́sìn yóò máa bá irú àwọn gbólóyè pàdé lọ́pọ̀lọpọ̀ ní inú al-Qur'an al-Karim nígbà tí àwọn olùmọ̀ nípa tafsir tó bá ń tú àwọn àyà tí wọ́n ti kọjá lórí ẹ̀ sẹ́yìn wọn ò nífẹ́ máa ṣe repetition wọn ò nífẹ́ máa pààrà àwọn nǹkan tí wọ́n pé èèyàn máa gba àyè láti ṣàǹfààní tuntun míì tí wọ́n fẹ́ kí a ṣe nínú ẹ̀kọ́ náà so nítorí ẹ̀ mo kàn fi léyìn náà mo fi lọ́wọ́ kákìyèsí lórí àwọn ẹ̀kọ́ tí ó ti lọ sẹ́yìn àtàwọn àǹfààní eléyìí ti bá pàdé níbi bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti ń ka àwọn ìkẹ́ rẹ̀ lórí àwọn ọmọ Israel àti ìdí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti ń ka àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ní wà iz qultum ya Musa ọlọ́run bá ní èèyàn ọmọ Israel ẹ̀tún rántí ìgbà tí ẹ̀ ń sọ fún anábì Musa alayhi salatu wassalam èdè tó jẹ́ sí pé anábì Musa alayhi salatu wassalam òun náà ni anábì tó ga jù nínú àwọn àmbíyáwó bani Israel Allahu akbar àwọn ọmọ Israel ọlọ́wọ́n ọba àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àmbíyáwó òun náà nàbì Musa alayhi salatu wa salam ọlọ́run bá ní wa iz qultum ọlọ́run bá ní nígbà tí ẹ̀ ń sọ wípé yá Musa àpè rẹ̀ Musa ìgbàtẹ́ ń sọ fún Musa tẹ́ pé ànábì Musa wípé lan nasbiru ala ta'amin wahid a wò lè tẹ́ sùúrù kò tẹ́wa lọ́rùn oúnjẹ wo ni wọ́n láwọn ò lè ṣe sùúrù lórí kọjẹ́ pé òun nìkan náà làwọn máa jẹ àwọn fẹ́ pààrọ̀ tèèkì àwọn fẹ́ ní tèèkì nǹkan míì náà eléyìí súwa náà òun tá ń jẹ látijọ́ yìí náà ni àwọn nǹkan tá a ti ń jẹ yìí a lè ṣe sùúrù mọ́ lórí eléyìí báyìí oúnjẹ náà ni alimannu wasalwa alimannu wasalwa eléyìí tá a ti ṣàlàyé sẹ́yìn nínú àwọn àlàyé tó ti kọjá sẹ́yìn yẹn èlé tó yẹ sí pé nínú oúnjẹ tó fi ń dá jùlọ tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala lẹ́sà fáwọn ọmọ Ísírẹ́lì òun nǹkan yíwá oúnjẹ yìí ló fi ń dá jùlọ ní gbogbo ọ̀nà kódà gan ní tàlàáfíà pàápàá oúnjẹ yìí ló fi ń dá tó fi ń ṣàǹfààní fún yẹn níbi àlàáfíà yẹn ju àwọn oúnjẹ tó kù lọ ó ti ẹ̀jẹ́ tó fún wọn pé kọjẹ́ pé ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ló tẹ̀sà oúnjẹ méjèèjì fún wọn láti máa jẹ ó tó fún wọn kán yọnú sí nǹkan yẹn ká sì máa bá lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ Israel wọ́n tún bá ìmòye wọn débi pé wọ́n sọ fún ànábì Musa alayhi salatu salam wípé ah, a lè ṣe sùúrù ó ti sú wa sí pé àwọn a ti ń bábọ̀ iná lámọ̀ wá jẹ lọ oúnjẹ ló fi ń sàǹfààní jù fara kódà gan ní títọ́wò ní dídùn lẹ́nu tọ́mọ èèyàn máa ń nífẹ̀ẹ́ sí oúnjẹ ló fi ń dùn ju ohun tí wọ́n ń béèrè fún lọ ṣùgbọ́n ọmọ Israel nítorí ìyẹpẹrẹ wọn tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala dámọ́ wọn wọn ò lè ṣe sùúrù lórí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala sàlẹ́ta fún wọn ní jíjẹ wọn sọ fún Musa yí pé lan nasbira ala ta'amin wahid a ò lè farada a ò lè ṣe sùúrù lórí ìran oúnjẹ kan ṣoṣo wọ́n jẹ́ pòun náà láàmà jẹ lọ so yíra yìí ni pé almanu wa salwa tí ọlọ́wọ́n bá tọ́nà bá rí kẹ́lá ń fún wa jẹ yìí àfẹ́ yẹn mọ́ kò ń sòun nìkan la ń fẹ́ mọ́ ìṣẹ́pá aláàfẹ́ mọ́ ṣùgbọ́n ká máa jẹ nǹkan míì náà ká máa jẹ nǹkan míì náà là àfẹ́ oríṣiríṣi àwọn oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ká tètè lè ká tètè lè nítawọn fẹ́ yẹn. náà ilé báyìí ṣùgbọ́n ilé tí wọ́n ń béèrè fún yìí lọ́dọ̀ anábì Musa pé kí ọlọ́run ọba lọ́sùn fáwọn àtàlá fáwọn tàbá gbé tẹ́gbẹ̀ ń tọ́lọ̀ ọba àríkẹ́lá pèsè fún wọn yìí nǹkan tó kéré tó yẹ pẹ̀rẹ́ ni in tí wọ́n ń béèrè fún kéré tí tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala pèsè fún wọn kò jọ nǹkan tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala pèsè fún wọn rárá bó ṣe wù kó mọ̀ náà nínú ní bíbá yìí pé wọ́n ní ta àwọn alátakò tẹ́ bá sọ à kí ló dé tí wọ́n yí Kùránì ti gbé wáyé pé ta'amun wahidin wọ́n jẹ tó ìjẹ́ sí pé nǹkan tá àyà tó ṣáájú ẹ̀ nǹkan tó gbé wá òun ni oríṣi oúnjẹ méjì almanu wa salwa òun làwọn ọmọ Ísírẹ́lì ń jẹ eléta kàyí sọ wípé lánà sídẹ̀rọ̀ ala ta'amin wahidin a lè ṣe sùúrù lórí kan ṣoṣo so àwọn náà ti rí àlébùnú al-Qur'an nìyẹn sẹ́jìríkà al-Qur'an náà ní sẹ́rí pé kò perfect tẹ̀sọ pé ọ̀rọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala nìkan takora wọn kò sí àbùkù bẹ̀ so àwọn náà ti ṣe research àwọn dẹ̀ rí àlébùnú al-Qur'an so in tá n bá bọ̀ tẹ́lẹ̀ o ní pé oúnjẹ méjì lọ́lọ́run Allah subhanahu wa ta'ala pèsè fáwọn ọmọ Israel al-mannu wa salwa síbẹ̀ ni àbí ẹ̀kọ́ àwa náà níbẹ̀ ní tòótọ́ al-Qur'an náà nìyẹn kódà ni à ń bábọ̀ ní tòótọ́ láìpẹ́ ó ti wá dẹyọ kan ní báyìí ṣẹ̀rí almanu lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń lò fún nǹkan mímu ni kìí ṣe nǹkan jíjẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà so yíba yìí sì so nǹkan kan tí a máa fi sínú omi tí ó máa dà papọ̀ mómi tá a fẹ́ mu tá a tí ó di nǹkan ẹlẹ́rìí dòdò tá a mu tá a ara wa kò náà ń pè ní náà almanu fún so wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ sí pé wọn kà kún oúnjẹ tó jẹ́ pé sálúwà nìkan ni wọ́n kà kún oúnjẹ wọ́n ní tàbí kọjẹ́ sí pé èsì ẹlẹ́ẹ̀kejì ta tún lè fún wọn láti jẹ́ kí nǹkan iye wọn ni pé in tí wọ́n gbà lérò pẹ̀lú oúnjẹ ń bí báyìí pé lan ala ta'amin wahide a kò lè ṣe sùúrù lórí oúnjẹ kan ṣoṣo jíǹsù oúnjẹ ni wọ́n gbà lérò ìran oúnjẹ tí wọ́n ń jẹ ni kò ń ṣe pé kò ń ṣe pé oúnjẹ ẹyọ kan ṣoṣo ni gbà lérò tí kìí bá ṣe pé ìran oúnjẹ kan tá ń jẹ tá ń jẹ bọ̀ yìí ìyẹn ni pé oúnjẹ ìran oúnjẹ tá ń jẹ òun náà ni mọ́nú àti sálúwà ìran oúnjẹ kan tá ń bábọ̀ náà nìyẹn a lè ṣe sùúrù lórí nǹkan yẹn tó jíǹsù oúnjẹ òun náà nágbà lérò so tó túmọ̀ sí pé nǹkan sọ ni pé àwọn òní ṣe sùúrù àwọn òdẹ lè faradà kọjẹ́ pé ìran oúnjẹ kan náà làwọn máa jẹ lọ so tó yẹ sí pé àwọn wá ní jẹ mí kùn tó yẹ pé àwọn láǹfààní oúnjẹ ní ìkọjá àlùmọ́nù wàsálùwà yìí so wọ́n ní tí eléyìí báyìí tí a bá ti gbọ́ yí àárí wípé nǹkan tí Kùránì ń sọ kọ̀takura wọn ìntìjáàmù wà láàrin àyà tí a ń bábọ̀ àti eléyìí tí a ń kà lọ́wọ́lọ́wọ́ yẹn ni pé ìbáṣepapọ̀ nínú ìtumà ó wà láàrin àwọn nǹkan yẹn ìtumà rẹ̀ ọ̀takura wọn ni oúnjẹ méjì ó ṣe wá ń do oúnjẹ kan so ẹni tó bá ń sọrú eléyìí rí àìgbàgbọ́yé Al-Kùránì dáadáa ni àti àìgbàgbọ́yé èdè òun náà ni nǹkan tó ń dá láàmú àìlẹ́kọ̀ọ́ tó nípa bí a ṣe ń túmọ̀ Al-Qur'an òun náà ló mọ́ ń farú ẹ̀ tó yé sí níyẹn fún àwọn tó bá fẹ́ tàtakò tán quran Al-Karim náà lẹ́yìn tí a ti gbọ́n yẹyẹ tátẹ̀síwájú gbọ́lọ̀ ọlọ́ọ̀bá lọ́sùnmọ́ràn tátẹ̀síwájú pé fad'i lana rabbak fad'i lana rabbak wọ́n sọ fún anábì Musa alayhi salatu salam pé nítorí eléyìí bá wa bẹ ọlọ́run ọba rẹ̀ eléyìí wọ́n ń ṣe tawassul pẹ̀lú àdúwà ànábì Musa alayhi salatu salam ni eléyìí báyìí òun la ń pè ní àtàwàsólú bidu'a ìsọ̀lẹ̀hìn ìwé ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìtọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ìfẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú àdúrà àwọn ẹni rẹ̀ tàmọ̀ wípé tán bá bá wa bẹ ọlọ́run ọba Allah subhanahu wa ọlọ́run ọba ó tètè dá wa lóhùn ju kí àwa tá a súnmọ́ ọlọ́run ọba tó wọn ká máa bẹ̀ lọ́run ọba lọ léèdì rẹ pé nǹkan tá à ń wá lè tètè má tẹ̀ wá lọ́wọ́ látara pé ẹ̀ṣẹ̀ lè máa hànà yíyára gbàdúrà wa so káwáwò pé àwọn wòlá lè fi sàtẹ̀kùn lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba àwọn tọ́lọ́run ọba lọ́sùn máa wà tálá nífẹ̀ẹ́ sí àwọn tọ́lọ́run ọba àlèkẹ́lá yọ́nú sí àwọn tó jẹ́ sí pé wọ́n jẹ́ ní mímọ́ lọ́dọ̀ ọlọ́run ọba lọ́sùn máa wà nítorí kájọ wa lè tètè gbà so náà fi sọ fún àná ìmúsa pé fad'u lana rabbak tẹ́lẹ̀ yìí tàwásùlù minhum bí Musa wọ́n fi ànábì Musa wọ́n fi ṣe tàwásùl lọ́sọ́dọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala náà tàbá ń sọ fún wọ́n ṣe tàwásùl pẹ̀lú ànábì Musa níta ní láti gbóyìn ni pé orí ìran tàwásùl méjì ló wà à ń pe alákọ̀ọ́kọ́ ní àtàwásùlù shar'i as ẹlẹ́ẹ̀kejì ní àtàwásùlù bid'i al ṣe àkàsọ̀ lọ́tọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó bá ṣẹ̀ríà mu èyí tó bá súnnà mu ìlẹ̀ lákọ̀ọ́kọ́ ìṣe àkàsọ̀ lọ́tọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó jẹ́ títà dádálẹ̀ tó jẹ́ dídá òǹlẹ̀lẹ̀ kejì báwo ni méjèèjì alákọ̀ọ́kọ́ òun náà ni ká ti tawassul ká bẹ lọ́sọ́dọ̀ ọlọ́run wa Allah subhanahu wa ta'ala kọ́ wá jẹ́ pé ń dáàbí sàfẹ́gun yẹn òun náà ni àdúà àwọn ẹni rí ilé ìbá ẹ̀rí pọ̀ fún nínú àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ òun náà ni ara ti àfihàn àwọn aláǹfààní lọ́wọ́lọ́wọ́ yìí nínú àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ kò sí ẹni tó gbọ́dọ̀ pé èméjì jẹ́ni ọlọ́run ọba rẹ̀ nítorí pé a ẹ̀rí bàgàdàbàgàdà báyìí látọ̀dọ̀ ọlọ́run ọba wípé ẹni ọlọ́run ọba ni ìlàfà àwọn tó jẹ́ yàtọ̀ fáwọn tó jẹ́ sí pé àwa àwọn iṣẹ́ ẹni ọlọ́run ọba lọ́dọ̀ ni làfin pè wọn lẹ́ni ọlọ́run ọba kò sẹ́ẹ̀rí kankan tó lè fi wálẹ̀ balẹ̀ pé ẹni ọlọ́run ọba ni wọ́n tó tọ́ ṣùgbọ́n ara àwọn iṣẹ́ kan tọ́lọ̀ bá kíkẹ́lá ń júwe pé ẹni tó bá dún ní báwọn iṣẹ́ yìí ẹni ọlọ́run lẹ́ni ẹ̀ àdé ń bá wọn iṣẹ́ yẹn lọ́wọ́ wọn ẹni tó bá jìnà sáwọn nǹkan wọ̀nyí rè ẹni ọlọ́run ni àti kí wọ́n èyí yọ máa ń fún wa ní ìfura pé à ẹni ọlọ́run làwọn ẹni torí pé gbogbo ń dọ́nà ọba àríkẹ́lá fẹ́ à ń bá wọn bẹ̀ ń dọ́nà ọba àríkẹ́lá fẹ́ àríkọ́ jìnà sí ṣùgbọ́n ǹjẹ́ ni ọlọ́run ọba gangan ni wọ́n ní pàápàá ǹjẹ́ bí gbangba wọn ṣe rí ní kọ̀ọ̀kan wọ́n rí ọlọ́run nìkan lọ́mọ yẹn eré ìtọ́lọ́run ọba àríkẹ́lá tó wá làbọ̀ wá lọ́rùn ká fi ṣiṣẹ́ òun náà ni tọ́hàn sí wa táwa mọ̀ òun náà ni gbangba báyìí taari pẹ̀lú yàn òun láti bá lò ṣẹ̀rí kọ̀ọ̀rọ̀ rẹ̀ yẹn tó yẹ pọ́lọ́run ló mọ̀ yẹn ọlọ́run bá lè kí ló fi bá lò wọn ló fi jẹ́ pé tó bá dígbẹ̀rẹ̀ kìyàmà yóò mọ̀ yàyàn lẹ́nu tẹ bá bá ẹlò ní ìlíbi tí ẹ̀ lórúkọ ti bá torí gbangba tẹ́ ibi ṣèdájọ́ lé lórí ibi tẹ́rùpẹ́ ti bá òun ibi tó dáa ṣùgbọ́n kọ̀ọ̀kọ́ rẹ̀ tọ́lọ́run bá lè kí ló fi ṣèdájọ́ lé lórí yóò mú kọjá sí ibi tẹ́kì bá so àwọn kan lọ́jọ́ pé ìjẹni ọlọ́run ọba wọn àti kọ̀kọ̀ àti gbangba torí pé kọ̀kọ̀ tí òye wa yẹn ní àárín àwọn àtọ́ ọlọ́run ọba ọlọ́run ọba àdékẹ́lá ti wá tú àṣírí ẹ̀ fún wa pé lọ́dọ̀ èmi ọlọ́run ẹni ọlọ́run làwọn ilé gbogbo àwọn èèyàn àwọn àmẹ́bí ọlọ́run ọba lọ́sùn fáwọn àtàrà kò sí èèyàn òkè nínà ẹni ọlọ́run ni wọ́n léèyàn kan bá dé lónìí tó bá ní àmọ̀bọ́yá ẹni ọlọ́run wà lóṣẹ́ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ti kèfèrí pẹ̀lú gbólóhùn yẹn àbí pẹ̀lú àdìsọ́kàn yẹn ṣùgbọ́n ọlọ́run ọba lọ́sùn fáwọn àtàrà kó làwà kúrò níbi ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba lọ́sùn fáwọn àhó wa ta'ala na'am so látara eléyìí nínú nǹkan tí mo ń bá lọ ni pé àtàwásílù tún ní òníyẹ ká wá ká fi àkàtọ̀ lọ́sọ́dọ̀ náà bá ká fi àdúrà àwọn ẹni rẹ̀ ká fi tàtẹ̀gùn lọ́sọ́dọ̀ Ọlọ́run bá lórí tá a fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run bá lọ́sùn fáànù ta'ala ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àtàwásólù bídé òun náà ni ká ti tàwásólù pẹ̀lú zat yẹn ni pé ká wá ká fi ẹni Ọlọ́run gangan ká fi ẹni yẹn tàtẹ̀gùn lọ́sọ́dọ̀ Ọlọ́run kìí sàdúwà rẹ̀ à níkọ́bà abẹ́ lọ́wọ́n ọba this time around tètípa níkọ́bà abẹ́ lọ́wọ́n ọba kọ́ pé a fẹ́ fi àdúwà rẹ̀ sàtẹ̀gbọ́n lọ́sọ̀dọ̀ lọ́wọ́n ọba lórí ta fẹ́ bèèrè lọ́dọ̀ lọ́wọ́n ọba kìí ṣe ohun gangan wa Muhammad sọ̀rọ̀ bá ọ̀sán mọ́tà ìsìn kábàáyé fún mi bí dáa nìyẹn eléyìí táwọn yẹn bá wá fẹ́ àwọn onírújú tó yẹ sí pé wọ́n lọ kéwú láti dẹ̀sìn rú tán fẹ́ mẹ́rin wá fún tàwásùl àwọn wa máa mú ẹ̀rí àtàwásùl ìdùá ìtọ̀lẹ̀ṣìn wọ́n fi wá máa ṣe ẹ̀rí lórí àtàwásùl ìzàwátìhìn pẹ̀lú wọ́n wá mú ẹ̀rí ẹ̀rí tó ń sọ fún wa nípa ìlẹ́tọ̀ ká fi àdúrà àwọn ẹni rẹ̀ ta kàtọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run bá wọ́n máa fi tẹ̀rí lórí ọlọ́run mọ́ta wọlá mọ́ta mọ́ta wọlá àyíta mọ́ta wọlá dáwùd mọ́ta wọlá àwọn yóò máa kà wọn ẹni rẹ lọ bá mú tẹ́rì wá fún ìjẹnire wọn àtàwọn ẹni rẹ táwà rò pé ẹni rẹ ni wọn wọn máa kà wọn ọlábàbá wa kìíní ọlábàbá wa kìíní ọlábàbá wọn wà máa wí wọn máa rojọ́ lọ sí ibà nísìn gbogbo orú eléyìí bí dáa ni sunna ẹ̀rí lè ń sìn ẹ̀rí lamọ́wà ìlórí wípé Israel wọ́n fi tawassul wọ́n ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú àdúrà náà di musa alayhi salatu wasalam wọ́n ní fad'u lana rabbak wọ́n ní kí anábì musa kó bá wọn bẹ ọlọ́run ọba rẹ̀ so yí eléyìí báyìí nǹkan alákọ̀ọ́kọ́ ni ṣe wá rí gbólóhùn rabbak tí wọ́n ni ó túmọ̀ sí pé èyí ń ta àrífà sí ànábì ọlọ́run àti sí ọlọ́run ọba fúnra rẹ̀ ni ẹ̀rí má ṣe wí ó di ìlànà rabbak bá wa bẹ ọlọ́run ọba rẹ̀ ṣé kìí sọ ọlọ́run ọba tiwọn tó bá yìí pọ́n fẹ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala wọ́n dẹ̀ fẹ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì ọlọ́run ọba tí wọ́n sọ ni pé fàdé ìlànà rabbana bá wa pe ọlọ́run ọba wa bá wa bẹ ọlọ́run ọba wa sòkí lórí táwọn fi yọ ara wọn kúrò níbi ìjẹ́ tán fi jẹ́ sí pé wọ́n wá fi ànẹ́bì Mùsá tì sí ọ̀dọ̀ Ọlọ́run pé bára bẹ lọ́wọ́n ọba rẹ̀ ẹ̀yìn náà wo ìdí agọ̀ bára bẹ lọ́wọ́n ọba rẹ̀ o ilé ìta ń jẹ ìdí súwáwá o àwọ̀ ọ̀fẹ́ yẹn máa kọba kó fún wa lómi kọ máa là fún wa so yí wáyé pọ́n fẹ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú Ọlọ́run bá gbọ́dọ̀ tó yẹ kan sọ ni pé fad'u lana rabbana àbíkásọ lana Allaha àbíkásọ Allah ṣùgbọ́n kan tó sọ ni pé ud'u lana rabbak bí ẹni pé àwọn bọ́pábọ́tẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run bá yẹn bí ẹni pé kìí sọ ọlọ́run tí wọn so kọ́lọ̀n bá lọ́sùn máa tọ́lá kọ́lọ̀ àwákò ní yẹpẹrẹ so eléyìí túmọ̀ sí pé tábà léèyàn gọ̀ àwọn ọmọ Ísírẹ́lì gọ̀ tábà léèyàn ní gbéraga àwọn ọmọ Ísírẹ́lì ní gbéraga tábà léèyàn ní kankanbà àwọn ọmọ Ísírẹ́lì ní kankanbà náà ọlọ́run bá lè kíra wá tẹ̀síwájú wọ́n ní tí ànábì Musa bá wọn bẹ̀ lọ́wọ́ bá kí wá ní jawabu shart torí pé shart kan wà ń bẹ̀yẹn tó wà muqaddar tí wọ́n ti gbé pamọ́ nítorí ẹ̀ ni in tó gbólóhùn tí ń bọ̀ ìfiwábẹ̀ kí ni gbólóhùn tí ń bọ̀ yukhrij lana yukhrij tí ò bá ti tí nǹkan kan tí ó yí padà kúrò ní rọ́fẹ́rù ọyẹ́kọ́ wà máa fún ìrìn lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ ọmọ kéwú bí tèmi tí mo sọ yóò ti yé wọn dáadáa so ọyẹ́kọ́ jẹ́ yúkúríjù yúkúríjù lọ́yẹ́kọ́ jẹ́ ṣùgbọ́n tí ẹ bá wo wọ́n ní yúkúríjì yúkúríjì yúkúríjì lánàá yúkúríjì lánàá sọ́wáwá pẹ̀lú nítorí pé ó jẹ́ jàwábù sharti ni jàwábù tọ́làbù ni jàre tọ́làbù tí wọ́n ń béèrè fún wọ́n ń béèrè fún nǹkan kan nǹkan tó wọ́n ń béèrè fún yẹn jàwábù nǹkan tó ń béèrè fún yẹn lílé tí ó yé ní sìn nǹkan tó fà ìfẹ́ìlú mọ̀bọ́rí ìyẹn tó fi wà majzumu yẹn so ṣẹ́rtù jàwábù yẹn jàwábù tọ́làbù yẹn ṣẹ́rtù ẹ̀ wọ́n ti parẹ́ tabafẹ́ gbé jáde òun ni pé ẹ̀rí pé wọ́n ní ud'u lana rabbak in tó wá jẹ́ ṣẹ́rùtù tán parẹ́ yẹn ni pé in tad'ihu tó bá pè ọlọ́run bá yẹ̀wò in tad'ihu in yọ́wà wà ń bẹ́ in ṣàrùpíyà yẹn tí a ti ń tún aníwọ̀n parẹ́ yẹn tó bá wa pé so ajẹ́kùn ìgbàtà sọ wọ́n Musa ni pé anẹ́bì Musa nígbàtà sọ fún ọ wípé a ò lè ṣe sùúrù ma lórí nǹkan tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fún wa jẹ́ yìí irú ìran oúnjẹ tá ń jẹ ìtì sówà ní tá fẹ́ ni pé bá wa bẹ ọlọ́run bá lọ́sù fáàmù tààlà torí pé àmọ̀ wípé tó o bá ti bá wa bẹ́ ṣẹ́rùpù nìyẹn tó o bá ti bá wa bẹ́ ìtajú ìhú tó o bá bá wa bẹ́ yóò rí jẹ lánàá yóò mú jáde fún wa látara kó o bá wa bẹ́ ǹjẹ́ yóò jẹ́ jàwáàbù jẹ́ àbájáde bíbẹ ọlọ́run ọba sáré mú sára bá wọn bẹ ọlọ́run ọba ǹjẹ́ jáde rẹ̀ ni pé ọlọ́run ọba rí pé so

mímà túnbitul ard mímà túnbitul ard ọlọ́wọ́ bá lè pẹ́lẹ́ òun jáde fún wa àwọn nǹkan tí ó máa ń wù láti nulẹ̀ tọ bá bá abẹ́ lọ́wọ́ bá lọ́sù fánù tààlà bá ṣe ń bèèrè lọ́dọ̀ rẹ kó bá abẹ́ lọ́wọ́ yìí in tí ó jẹ́ àbájáde bẹ̀ ni pé ọlọ́wọ́ ṣẹwárí min tó wà ń bí báyìí min yẹn min bayaniya ni min tó ń sàlàyé nǹkan tí máa ń jáde nínú ilẹ̀ tí wọ́n ń béèrè lọ́dọ̀ ma tó wà níbi àmìmà tùmbítùl ard ma tó wà ma mausuli ni so yíba so al-ismul mausuli ni ma yẹn ìdájọ́ alìsílì mọ̀súlù jẹ́ ni pé mubham ni ààkí mọ́ tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ títí tún fi sàlàyé tún fi sàlàyé ẹ̀ so ó nídìí àlàyé so in tó wá ń sàlàyé rẹ̀ ní báyìí òun ni main tó wà ń bẹ̀ yẹn pé nǹkan tí ọlọ́run bá lọ́sùn ni mi ń bá ni bá kọlù àlàyé àwọn nǹkan yẹn òun náà lọ́fẹ́ sí wọ́n wá fẹ́ mention àwọn nǹkan tí wọ́n fẹ́ kí ọlọ́run bá lọ́sùn máa mú jáde fáwọn nínú ilẹ̀ nínú àwọn nǹkan tí máa ń jáde nínú ilẹ̀ táwọn ní bùkátà sí táwọn fẹ́ máa jẹ tó wù àwọn jẹ òun náà ni bákàlù bákàlù ilẹ̀ ṣẹ́rí ha tó wà mẹ́yẹn bọ̀mí ìrù yẹn padà lọ síbi ilẹ̀ ni nítorí pé ilẹ̀ ló máa ń wu bákàlù min bákàlíhà tó yé gẹ́gẹ́ bí àlàyé nìyẹn o àwọn bákàlù ti ń jáde nínú ilẹ̀ kí ni wọ́n pè ní bákàlù nǹkan tó ń pè ní bákàlù òun náà ni àwọn irúgbìn tó máa ń jáde nínú ilẹ̀ tó jẹ́ ti léwé tó jẹ́ sí pé èyàn ní ìsẹ́ kíyàn tó máa jẹ́ irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ tó jẹ́ sí pé ilẹ̀ máa ń wù jáde ní àwọn ewé bẹ́ẹ̀ ní àwọn ewé oúnjẹ ewé tà ń jẹ tó jẹ́ sí pé kò ní ìdíkẹ́ ṣekẹ́ tó jẹ́ wọ́n ní irú àwọn ń fẹ́ nǹkan tá a fẹ́ kí ọlọ́run bá lọ́sùn wọn sára kó mú jáde nínú ilẹ̀ yẹn tó ń jẹ́ àlàyé nǹkan tí wọ́n béèrè lọ́dọ̀ ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala náà wà kìsáà ìhà kìsáà ilẹ̀ nǹkan tí ilẹ̀ tó máa ń mú jáde bákan náà ní kìsà à ń fẹ́ yẹn náà nínú àwọn nǹkan tá a fẹ́ kí tí náà nǹkan tá a kí ọlọ́run bá lè kíra mú jáde nínú àwọn nǹkan tí ilẹ̀ máa ń wù yẹn kí ni nǹkan náà òun náà ni nǹkan pè ní bèpèr òun náà pè ní kìsà bèpèr nǹkan pè bẹ́ẹ̀ òun náà ni bẹ̀tẹ̀kẹ́tẹ̀ bèpèr gẹ́gẹ́ ni wọ́n gbà lórí bí ṣìrọ́rù ẹ̀ ni ṣìrọ́rù bèpèr yẹn ni kùkúmbà kùkúmbà ẹ̀rí pé àwọn bèpèr àwọn kílẹ̀ ń pè ẹ̀gúsí kéékèèké tẹ́bá wo kùkúmbà ẹ̀rí pé tẹ́bá ń jẹ́ ẹ̀mọ̀ bá pa àwọn kóró bí ẹ̀gúsí nínú ẹ̀ so tẹ́bá wo watermelon bí ẹ̀gúsí lòun náà ṣe rí so gbogbo àwọn nǹkan yẹn irú àwọn nǹkan tó wá rí lẹ́yìn ló ń pè ní bèpè so eléyìí tó wá kéré náà ń pè ní kìsà watermelon tó ṣe bá ní sìn so tó ń pè ní kùkúmbà jàre so bákan náà wà fún mi hà nínú àwọn nǹkan tí ilẹ̀ tó máa ń wù ta fẹ́kọ̀ọ́ lọ́wọ́ àríkẹ́ mú jáde fún wa ká tó máa ń jẹ́ òun náà ni fúùmù kí ni nǹkan yẹn òun náà ni garlic àlùbọ́sà ayu la máa ń pè yẹn ní èdè Yorùbá so afẹ́rú ẹ̀ náà so eléyìí báyìí nínú àwọn kan tá nìyẹn so wà fún mi ha wà ẹ́dà sí ha so kí ilẹ̀ kó mú oríṣiríṣi àwọn oúnjẹ táwọn wòye jáde fóòmù náà nínú àwọn oúnjẹ tí ilẹ̀ mú jáde náà ni afẹ́yẹn náà àájàkú náà so afẹ́yẹn náà so kọ́lọ̀ọ̀bà lọ́sùbáwọn tọ́lá kó mú jáde mo sọ wípé fúùmù yẹn òun ni kílẹ̀ ń pè òun ni àlùbọ́sà ayù afẹ́yìn náà kọlọ̀mà lọ́sùnwọ́n kó bá mú jáde àádásù náà nínú àwọn ewébẹ̀ bátọ́lì gbogbo àwọn láti mọ̀ yẹn náà àlùbọ́sà gbogbo yẹn la fẹ́ so gbogbo àwọn oúnjẹ tí wọ́n béèrè fún lọ́dọ̀ Ọlọ́run wa Allah subhanahu wa ta'ala nìyẹn tẹ́ bá wo gbogbo àwọn oúnjẹ tí wọ́n béèrè fún yìí lẹ́gbẹ̀ẹ́ almanu wa salwa ilé tọ́lọ̀ bá àdíkẹ́ láńpèsè fún wọn táà ti sàlàyé síwájú ẹ̀rìkó kéré ó dẹ̀ yẹ pẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́rẹ̀ gan nítorí ẹ̀là nẹ́bì Musa ló fi takò wọn nítorí pé in tó tẹ̀lé ibi tá a kàyé ó ní àtẹ́tẹ́bẹ̀ lìlú na lẹ́zì huwa adìna bí lẹ́zì huwa khair Ànábì Musa béèrè béèrè lọ́wọ́ wọn bí báyìí, ìbéèrè àtakò ni, ilé náà ń pè ní al-istifahamul inkari at-tawbihi, ìbéèrè àtakò, ìbéèrè ìbáwí, kí a béèrè béèrè láti takò èèyàn tí ò mọ̀ tí ń sọ, àbí láti bá èèyàn wí tí a rí pé kí lélé ń sọ yìí, káwá béèrè béèrè láti ṣe ìbáwí fún, irú ẹ̀lànàbì, irú béèrè Ànábì Musa ń huwa adina bil huwa khayr. Ìyẹn ni ǹjẹ́ ẹfẹ́ fi nǹkan tó yẹpẹrẹ nǹkan tó kéré tẹ́ ẹfẹ́ fi pààrọ̀ tó lóore níbí tó bá yẹ pé ẹbá ma ń tẹ́ ń ṣe so anẹ́bí Musa ń bá wọn wí lórí wípé wọn mọ́ tí wọ́n ṣe wọ́n dẹ̀ jẹ́ ẹni tí ò ní tẹ́lọ́rùn tó jẹ́ sí wípé nǹkan ń fún nǹkan tó kéré ni wọ́n fẹ́ fi pààrọ̀ tí ó lóore tọ́lọ́run bá lè kẹ́lá gbé fún wọn ni àtẹ̀sẹ́bìlì lónà lẹ́bí huwa adìnà ìjẹ́ fẹ́fì nǹkan tó kéré tó yẹ pẹ́rẹ́ bí lẹ́bí wa khair ẹfẹ́ fi pààrọ̀ nǹkan tó lóore tọ́nà ọ̀bà rí pẹ́kọ̀ sí fún yí àdẹ́bì mọ́sá wá ní ihbitu nisran fa inna lakum ma sa'altum àdẹ́bì mọ́sá so tí n tẹ́ ń bèèrè nìyẹn tó kún yí lójú tẹ ẹ̀ṣẹ́ wá ń bá mi pé kí n bá yín bẹ̀lẹ̀ wọn bá ìgbépo ní sọ̀rọ̀ ṣẹ̀rí gbogbo àwọn ìlú tó wà ní kàràkàrà bí táwà yìí bó ṣe pọ̀ tó yẹn ẹ máa lọ́bẹ̀ ẹ máa lọ́bẹ̀ fàyín ẹlákùn máa sàlùtù gbogbo ń tẹ́ ń bèèrè fún yẹn ó wà ń bẹ̀ tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kí ẹ béèrè tó lóore lọ́dọ̀ Ọlọ́run bá àwọn ìtàn tó lóore pọ̀ lọ́dọ̀ Ọlọ́run kí ẹ máa kí ẹ wà níbi tó jẹ́ bẹ̀rẹ̀ kó ní Ọlọ́run dákùtù Ọlọ́run Ọlọ́run mo ní deep freezer ni Ọlọ́run mo washing machine ọmọ tó ń ṣe nìyẹn náà ṣe ń washing machine ń béèrè deep freezer dájú oore tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bá ó bẹ̀rẹ̀ oore tó yẹ pé tó bá ti rí yẹn tó jẹ́ oore ńláńlá tó bá ti rí yẹn pẹ̀lú rọrùn lọ́ra deep freezer pẹ̀lú rọrùn lọ́ra washing machine ọ̀rà ẹgẹ́ dìgbà tí a wà ní kéékèèké Allahu akbar kọ́nà bá kódà kó kó sàmànà gbogbo wa tàwà kéèké táṣí ń kéwú nígbà so ọlọ́run bá lọ́sùn bá tara bá sànú àwọn adébí pé láti pìnlẹ̀ làwọ̀ sí láìkí à ń ṣe ogun à ń ṣe jálàbí ṣùgbọ́n náà bá lè kíra padà sàdánwò àwọn ọ̀rẹ́ kan fún wa fẹ́ so àwọn wá ní àwọn àǹtáàtì ogun àwa fẹ́ dẹ́ ìkan nínú ẹ̀jọ́ yìí àfẹ́dà kan wọnú ẹjọ́ yẹn ẹ̀mà náà ló fi dá alájú mọ́ ń gbà wá níyànjú lórí àwọn tí yọmọ bá rìn táàlù súnà tẹ̀jàmá bá ń sọ̀rọ̀ nípa pàtàkì àwọn táàmà bá rìn àwọn táàmà bá ṣe àwọn táàmà jòkó tì àwọn táàmà gbàmà lọ́dọ̀ wọn ó ni pé nínú àwọn ìwé àkáǹtì wọn yẹn ìkan wọn bẹ tó yẹ pé ó láti ní kàtẹ́ so ó sì níbẹ̀ ṣe máa ṣe tájẹ̀nú yẹn ó sì lè yọ sí yín pẹ̀lú orí méjìlá fẹ́ sí pé ojúdìlé máa lọ́bí sí tì láwọn àwòrán tó yẹ pé àwọn àwòrán tí máa ń dẹ́rùbà ẹni bọ́ bá fi lè ta ọya wo ẹnu bó ti lè rẹ́rìn ògbé ti ẹ̀nù ọmọ rìn lọ ni <laughs> nígbà yẹn wá rí àbáfẹ́ dẹ́kan wò ẹ̀ mọ́ kí lè mi fẹ́ bèèrè nígbà yẹn kíní kan bẹ̀ fẹ́ ń pè ní àwọn rédíò kan bẹ̀ ń gbà wọn táwọn kéékèèké máa ń lò báyìí tí èèyàn máa ń gbé tẹ́gbẹ̀ẹ́ báyìí tó máa ń ní pé tẹ́tì àwọn rédíò yẹn kéékèèké ní báyìí wá ní kíní ẹ̀fọ́ ìtẹ́ máa ti ṣíbẹ̀ tí báyìí ìyẹn ni ìyẹn máa fi ń ta kọ́ńgbà Walkman lè mi fẹ́ béèrè Walkman mo fẹ́ béèrè ṣe rí pé ẹ̀dá kò sórí ọlọ́run káṣí àwọn pé ìtàn gidi náà ni tí ìbá ṣe pé làákàyè ọmọdé bá ń dáyìn láàmú kọ́ wá jẹ́ pé irú nǹkan ènìyàn fẹ́ béèrè níta bá débẹ̀ ni pé téèyàn bá fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so kéèyàn béèrè nǹkan tó jẹ́ sí pé ó nǹkan tó ní ìtumọ̀ nǹkan tó tóbi àwọn nǹkan kéèkéé kéèyàn gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan torí kéèyàn máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run bá lọ́sùn fáànù tánà ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tá a fẹ́ ṣe tá a fẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run bá lọ́sùn fáànù wọ̀ tààdà àlẹ́bùsọ̀ lọ́sùn ti kọ́ wa àwọn àdúrà gbogbo eléyìí báyìí rèé ànábì sallallahu alaihi wasallam ti sàlàyé fún wa ti wo àwọn eléyìí tí fẹ́ pé tá a bá ń ṣe wo àwọn kan ń fẹ́ àárín bẹ̀ tó ń ta bá débẹ̀ ni pé ànábì musa ń jẹ́ pé wọ́n pé ihbitu misran fa inna lakum ma sa'altum ẹ wo ẹ fọ́n káàkiri gbogbo àwọn ìlú tó wà láyìíká wa ìntẹ́ ń béèrè fún lọ́dọ̀ ọlọ́run bá tí yí bá ní sí torí pé ọlọ́run bá ti dá gbogbo àwọn nǹkan yẹn sí gbogbo àwọn ìlú yẹn ilé ìbáyìí nǹkan tó ń jọ òun ni pé ànábì Musa alayhi salatu salam ó ń takò wọn ni lórí nǹkan tí wọ́n ń ṣe lórí nǹkan tó ń béèrè fún yẹn ó rẹ̀ ń sàlàyé fún wọn pé àwọn nǹkan yìí ò lẹ́tọ̀ọ́ tó bá yẹ pé wọ́n bá tó bá yẹ pé orí wọ́n bá pé ni wọ́n ní fi tó lórí ilẹ̀ kan obìnrin tó kéré sí àti pé ń tàn béèrè yìí nǹkan fẹ́ pọ́lọ̀ ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí gbogbo àwọn ìlú ni pé kò nídìí pé káìsẹ̀ máa bẹ lọ́wọ́n bá kọ́ẹ̀sẹ̀ tún dá kọ́ẹ̀sẹ̀ wò ẹ tá ń jẹ yí ọ̀bá tẹ̀yìn lọ́rùn ẹ̀fọn káàkiri ẹ lọ wà so eléyìí báyìí ni nǹkan tí nǹkan tí áyà yìí tí ó ń ṣàlàyé fún wa náà a rí nínú àwọn almufassirun nígbàtá fẹ́ sàlàyé nígbà tí wọ́n ní nǹkan tó fa tí nǹkan yìí fi wáyé òun ni pé ànábì Musa ń gbà tí wọ́n sọ fún kíkọ́ bá wọn bẹ lọ́wọ́ bá lórí nǹkan táwọn fẹ́ wọ́n lánàbì Musa bá wọn bẹ lọ́wọ́ bá ń tò sọ wọ́n wá sọ fún ànábì Musa wípé ànábì Musa sọ fún wọn wípé kí wọ́n máa lọ sáwọn ìlú káàkiri so wípé nǹkan tí wọ́n ń béèrè fún yẹn ó ti wà ń bẹ̀

kọjẹ́ bí tánà Musa ti takò pé nǹkan tí ó kan béèrè ni ààrẹ Musa yẹn nípa àìsẹ̀ lọ sọ́dọ̀ bàjọ́ kan wá lọ wọn béèrè tí òun gan ti sọ fún wọn kan béèrè so ìtọ́nà bí Musa gan ti takò wọn lé lórí pé kọ̀ kan béèrè ààrẹ Musa yẹn náà ni ó tún wá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba yóò wá wọn bí yóò wá lọ bẹ lọ́wọ́n ọba fún wọn pé nǹkan tóun gan mà pé kò lẹ́tọ̀ọ́ kan béèrè yóò tó àìsẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ fún wọn máa ọlọ́run bàbá ìsọ̀wá sọ fún pé òkè ní tó obìnrin yẹn sọ fún wọn pé lọ sáwọn ìlú tí ń bẹ láyìíká wọn wọ́n rí ń bẹ̀ so ilé ìbáyìí rẹ̀ wọ́n ní nǹkan tí a fi rí pé kò kò yẹn ṣùgbọ́n tó wà ni pé anabi musa alayhi salatu salam ó bá wọn wí lórí nǹkan tó ń béèrè yẹn anabi musa ti tako wọn lórí ẹ̀ so wípé nǹkan tẹ́ ń béèrè fún yẹn nǹkan tó ti tọ́nà bàríkà ti dá tó ti pèsè kalẹ̀ fáwọn ìlú tó wà ní àyíká wọn ni so ẹnu pé kákan lọ sáwọn ìlú yẹn wọn lọ wọn bá wọn kàn yẹn bẹ̀rẹ̀ náà nínú àwọn àǹfààní tí a ṣe wá ni pé ìhìbìpò ní sọ̀rọ̀ ẹ̀rí pé nígbà tí a ń kí wa ní ẹ lọ sí àwọn ìlú tí ó wà lágbègbè yín fàyín nàlákù mọ́sà àjò àwọn nǹkan tẹ́ ń béèrè fún yín tẹ́ ń béèrè fún yín ti wà ń bẹ̀ fún yín ẹ̀rọ wá wọn nǹkan yẹn bẹ̀ ní sọ̀rọ̀ ń ta tún bẹ̀ yẹn àti sí pé ẹ sílẹ̀ ní sọ̀rọ̀ ẹ sí ìlú ní sọ̀rọ̀ torí pé tẹ́ bá débẹ̀ o yín tẹ́ ń béèrè fún ti wà nílùú ní sọ̀rọ̀ kí lórí tàbí tú ní sọ̀rọ̀ níbí tàbí tú sílùú ní sọ̀rọ̀ nǹkan tó fà ní pé mísírọ̀ tó wà ní báyìí kò ń ṣe ìlú mísírọ̀ tí a mọ̀ ìlú Egypt a mọ̀ yẹn lọ́wọ́ bá àríkẹ́ lágbà lérò pé ìtọ́lọ̀ bá àríkẹ́ lágbà lérò ń bẹ̀ yẹn òun náà ni gbogbo àwọn ìlú tọ́lọ̀wọ̀n bá lọ́sùnmáwọn tọ́ládá tó súnmọ́ wọn tí wọ́n tí ó wà lárọ̀wọ́ tó wọn tí wọ́n lè dé àwọn lọ́nà bá àríkẹ́ lágbà kìí ṣe mísírọ̀ ìlú Egypt a mọ̀ nítorí ẹ̀ ló fi jẹ́ pé wọ́n gbé wá ní nẹ́kọ̀rọ̀ ẹ́ pé mísírọ̀ nẹ́kọ̀rọ̀ ṣe a mísírọ̀ tìlú tí a sì mà tí ó jẹ́ ìlú Egypt yẹn láyé òun ò wá ní nákọ̀rọ̀ kò lè wá ní nákọ̀rọ̀ so eléyìí sì wá ní nákọ̀rọ̀ ó túmọ̀ sí pé ìhọ́ yàtọ̀tọ̀ nítọ́nà ọba àlejò alágbàlérò lórí pẹ̀lú mísírọ̀ ń bílà yàtọ̀ sí mísírọ̀ eléyìí tí ó jẹ́ ìlú tá a ti mọ̀ yẹn bákan náà mísírọ̀ ìlú tá a ti mọ̀ yẹn òun kò lè gba sọ́ọ̀fù láyé mamnu'in min as ìtumọ̀ yẹn kò lè gba tẹ̀lúwìn gbogbo nǹkan tó bá ti tọ́bà ti wà mọ̀mí náà mìíràn sọ́rf pé kò lè gba sọ́rf láyàn sọ́rf gbogbo nǹkan yẹn kò lè gba tẹ̀lúwìn nǹkan tó túmọ̀ sí nìyẹn sọ̀rọ̀ sì pélé báyìí rè ó gba tẹ̀lúwìn a jẹ́ pé eléyìí báyìí gba sọ́rf nìyẹn mísọ́rọ́n so òun ojú kó ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì yẹn tó fi jẹ́ sí pé kìí ṣe mísọ́rọ̀ tí ó gbajúmọ̀ ìlú lọ́wọ́ àdìkẹ́ lágbàlérò tí jẹ́ ìlú Egypt yẹn kìí ṣe ìlú lọ́wọ́ àdìkẹ́ lágbàlérò tá a bá lọ wo tí ó jẹ́ ìlú Egypt tí ó gbajúmọ̀ yẹn tábàlọ́ tọ́nà ti gbà lérò ẹ rí pé ibẹ̀ kò jẹ́ nákírọ̀ láyé kò sì ó sì wà mọ̀ náà ìmìnà sọ́ọ̀rọ̀ fún bẹ̀ òun náà ni gbọ́dọ̀ ọlọ́run bá líkẹ́ látọ́wà nínú sọ́rọ̀tù Yunus wa awhayna ila Musa wa akhihi an tabawwa'a ọlọ́run bá ní àti ránṣẹ́ sí ànábì Musa àtọmọ ìyá rẹ̀ Harun wípé kí àwọn méjèèjì kan wọ́n kọ́lé fún àwọn ìjọ wọn ní Mísírọ̀ kákọ́ ilé fún wọn tí wọ́n gbé tí wọ́n dé sí ní Mísírọ̀ so ẹwùn sí bí Mísírọ̀ bí Mísírọ̀ bá tó wà ń bẹ̀yẹ harful jarri ni orúkọ tó bá dẹ̀ wà mamnu' min as-sarf kò kí ń gba jarru pẹ̀lú kẹsọ̀rọ̀ láyé ni yàrí so ẹ̀rí tí ló fi jẹ́ pé bí mísọ̀rọ̀ bí mísọ̀rọ̀ nítorí pé mísọ̀rọ̀ ìlú Egypt gangan lọ́nà bá àlekẹ́lá gbà lérò so eléyìí túmọ̀ sí pé kí ni o ó wà màmú ẹ̀mí lẹ́kọ́r ní òfin gba kẹ́sọ̀rọ̀ pẹ̀lú jar ó ti bá yín sí pẹ̀lú kò fi gba jarro pẹ̀lú kẹ́sọ̀rọ̀ jàre báwo la ṣe ń sọ kò gba jarro pẹ̀lú kẹ́sọ̀rọ̀ so ibà yín sìn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dá àwọn ilé tí ó yí wọn ká tí àwọn nǹkan yíwà ń bẹ̀ kìí ṣe mísọ́rọ̀ ìlú Egypt náà ilé tí ọmọ wá túmọ̀ sí pé nítàlẹ́bí Musa sọ fún wọn ni pé ẹ lọ sí eléyìíkéyìí ìlú nínú àwọn ìlú tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó yí yín ká ẹ bá nǹkan tẹ́ ń béèrè yẹn ẹ bá ń bẹ̀ ọlọ́run bá wá ní wa duribat ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní adá yìí yẹpẹrẹ adábo àwọn ọmọ Israel látara ìwà bú tí ń bẹ lọ́wọ́ wọn yìí so yíba yìí sí maska azilla ọlọ́run ọba Allah subhanahu wa ní àwọn olùmọ̀ nípa kìrọ́à nípa bá ṣe ń ka Qur'an wọ́n jẹ́ pé wáyé pé àléyìí hìmù yìí wọ́n lọ́nà mẹ́ta lè yẹn lè gbà ká ọ̀nà alákọ̀ọ́kọ́ ní bá ṣe káyì pẹ̀lú pé kí á fún ha yẹn ní kẹsọ́rọ̀ tí a dẹ̀ fún mímú yẹn ní kùkùn ọ̀dọ́rìbà àléhìmù zílátù wàlmàskánà ọ̀dọ́rìbà àléhìmù zílátù wàlmàskánà ẹ̀rí pé a fún ha yẹn ní kẹsọ́rọ̀ àdẹ̀ fún mímú yẹn ní ọgbọ́n ọ̀nà alákọ̀ọ́kọ́ yẹn ọ̀nẹ́lẹ́kejì ó ní ká fún méjèèjì ní kẹtọ́ وضربت عليهم الذلة والمسكنة وضربت عليهم الذلة والمسكنة ọ̀nà lẹ́kẹta ni ká fún méjèèjì ló mọ̀ وضربت عليهم الذلة والمسكنة so ọ̀nà mẹ́tẹ̀ta ni ni alìgbàká ran olùgbọ́n lórí kẹwà àti àbánkà náà ilé tí mo ń ṣe lálàyé tí mo dẹ̀ ń bá so ọ̀nà ni gbólóhùn waduribat alayhimu dhillatu wal maskana gbólóhùn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó ń ṣe wá láǹfààní yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi dá ọ̀rọ̀ padà ní jumlatun musta'nafa ni so ọlọ́run eléyìí báyìí ìró ni látọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala lórí nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Israel so òun náà ni ipẹ́ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó fi zilla ó fi kàn wọ́n nǹkan tán pè ní zilla òun náà ni yẹpẹrẹ débi wípé wọn lè pàdé ọ̀tá ibi tí wọ́n yẹ pẹ̀rẹ̀ dé ibi tí wọ́n lẹ dé ọlọ́run bá àlékẹ́ láda ọ̀lẹ bò wọ́n dé wípé wọn àlèpàdé ọ̀tá ọlọ́run bá ní la yuqatilunakum jami'an illa fi quran muhaqqana aw min wara'i judur ibi tí wọ́n lẹ dé nìyẹn la yuqatilunakum jami'an wọn àlè bá yín jà lápapọ̀ illa fi quran muhaqqana àyàfi ní àwọn ìlú tó yẹ sí pé ó wọ́n mọ̀ sápamọ́ sí aw min wara'i judur àdíkọ́ nǹkan já bá wọn ibi tí wọ́n lẹ́dé wọ́n lè fèsì yí báyìí láwọn yahood so ìjọ tó lẹ gidi ni wọ́n títí di sin tí ó fi dàkìyàmọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wallahi wọlé láwọn yahood ọ̀lẹ ni wọ́n tó ń ti wọ́n ti ọlọ́run ọba lọ́sọ́ adára ti ń tẹ́ yẹpẹrẹ sí wọn náà ẹ̀ẹ́ra àwọn mùsùlùmí tí ò ní nǹkan ìjà lọ́wọ́ àwọn ọmọ Israẹli yóò ìsúnmọ́ sá fún wọn pẹ̀lú òkò pẹ̀lú òkò sí ìbọn ṣe ibà yìí ṣe láwọn mùsùlùmí tí ò ní nǹkan ìjà lọ́wọ́ fẹ́ pé òkò lásán náà ni wọ́n ní láti dìfẹ́ndà ara wọn láti dáàbò ara wọn tó ń ti lẹ́ẹ̀rí wọ́n sì tún máa lé àwọn ọmọ Israẹli pẹ̀lú òkò nígbà tí àwọn gbé ma lọ́wọ́ so ẹ̀dàkùn tó rọ̀lọ́wọ́ bá kí ni zọ́nù yín tó bá yẹ pé irú àwọn tí wọ́n ń lòkò wọ́n bá lọ nírú nǹkan ìjà táwọn ìmọ̀ ìsírẹ̀ lọ ṣe wọ́n ta pátápátá ni àwọn kẹ̀ so wọ́n lẹ̀ wọ́n kàn máa ń ṣe bíi pé akin làwọn ni wàláhì wọ́n lẹ̀ wọ́n lẹ̀ gidi gan so nítorí bẹ́gẹ́ ni nítorí pé wọ́n bẹ̀rù kú wọ́n kórìíra kú so kọ́lọ́ọ̀bà lọ́sùn bá ń sara kó dáhùn kó mọ̀ yẹpẹrẹ wa bó ṣe yẹpẹrẹ wọn. náà walmaskana lẹ́yìn ìyẹpẹrẹ ọ̀lẹ́ tọ́lọ̀mọba àlíkẹ́ọlá tí ó dẹ̀ sí wọn tọ́lọ̀mọba àlíkẹ́ọlá tó dàbò wọn ọlọ́mọba àlíkẹ́ọlá tó fi maskana kùn ìdánpè ní maskana òun náà ni alfatoru òsì ọlọ́mọba àlíkẹ́ọlá tó fi kún fún wọn èyí wọ́n lè máa bèèrè pé òsì so irú ẹni bẹ́ẹ̀ tí ẹ rí èèyàn lè lówó lọ́wọ́ kó lè tún tòsí sọ àwọn èèyàn ọmọ wípé kò ń ṣe owó náà ń pè ní rina lẹ́yìntàl rina bí kẹsọ̀rọ̀ ti láàárọ̀ kò ń ṣe pé èèyàn ní owó èèyàn ní dúkìá púpọ̀ náà ń pè ní ìyàlówó wa innamal dédé tọ́lọ̀bà lọ́sùbáràn tálá fún rọ̀ lọ́rọ̀ ó dẹ̀ tó èyí lówó lọ́wọ́ báyìí tó ń ti bẹ́ẹ̀ rí yóò tún máa ti hàn hàn hàn sí tó wà lọ́wọ́ àwọn tálíkà pé bóòlù sì jẹ́ tòun náà ẹ̀yìn ọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn olówó mi tọ́ pé tó ń ti bẹ́ẹ̀ rí olùsí ni wọ́n lórí nǹkan tí ń bẹ lọ́wọ́ tálíkà ilẹ̀ tálíkà wọ́n yìí tún fẹ́ gbà á lọ́nà èrú tẹ́ máa wọ́n pé ládùúgbò ọba ìṣèlú lọ́wọ́ ó tó wá fẹ́ gba ilẹ̀ bàbá bàbá tó jẹ́ sí pé n tẹ́lẹ̀ tún ojú tí tún fi ń tutù ẹ̀mí ó ìtún fẹ́ gbà ó ìtún fẹ́ yẹn jẹna ó tún fẹ́ gbà yẹn kún dúkìá ẹ wàá máa gbọ́ pé ẹni tó fẹ́ gbalẹ̀ lọ́wọ́ tálíkà lọ́nà èrú yìí ó fẹ́ yẹn jẹ nítorí pé lágbára yìí rè ẹ gbọ́ pé ó ti láwọn ilẹ̀ kan bìkan yìí ká tẹ́wàá òfin wọ̀ lọ́hùn kí ló fẹ́ lè ṣe ọba kú gan mélòó ni wọ́n sin ọ sínú owó lẹ̀ ṣé báyìí sìn so tó bá kọ́ gbogbo ẹ̀ bá ti gbogbo ẹ̀kọ́ ń tọ́fẹ́ kọ́ gẹ̀ mélòó náà ló fi sàǹfààní bẹ̀ ní táwọn yóò jẹ láǹfààní lábẹ́ rẹ̀ gẹ́ ju tí wọ́n jẹ ní owó rẹ̀ lọ kódà bọ́ láhùn pápá ò lè dáná ò lè so máa padà máa wà láyé wá tàbí mọ̀ wípé ìdánpè ní ọ̀rọ̀ ilé ìtọ́lọ̀mọba àríkẹ́ọlá tó fi tọ́ hánà fáwọn Yahud àwọn ọmọ Israel tọ́lọ̀mọba hánà ìfún wọn tọ́lọ̀mọba àríkẹ́lá fi fi maskana tó fi dánwà wò òsì tó fi dánwà wò ọ̀nà méjì ló sí ẹpin sí alákọ̀ọ́kọ́ òun náà ni fakru naf òsì tinú ẹ̀mí tàbí kí n sọ pé òsì yẹn kí n sọ pé òsì títí ọjọ́ kò sí ṣàjáà lọ́dọ̀ wọn àwọn ọmọ Israẹli wọn lákin so wọ́n tó sí àtẹ̀gìdìyàn òsì alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn òsì tọ́lọ́wọ́ àdíkẹ́lá fi dáwọn wò so lẹ́yìntà indahum ṣàjáà kò sákin lọ́dọ̀ wọn ìjákin kò sí lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọn rọrọ̀ bákan náà so ibà ní sí irú ọ̀rọ̀ wo wọn rọrọ̀ owó wọn rọrọ̀ tẹ̀mí wọn àdẹ̀rọ̀rọ̀ tó òsì ẹ̀mí ń bá wọn jà wọn rọrọ̀ ẹ̀mí wọn rọrọ̀ owó nítorí pé àṣàjá kálákin onẹ́ni kárọmú bì náà onẹ́ni kéèyàn ní ìtọrẹ níbi ẹ̀mí ọ̀nà olè ìmọ̀ wa lèrí ma ń gbà kíyàn ara ara nítorí pé wọ́n fẹ́ rí tí ó ń wá téèyàn má kọ́ ọpẹ́ mi èèyàn bọ́ nítorí kọ́ ọ̀yàn lè tẹ̀ǹtẹ̀yàn fẹ́ tẹ̀ eléyìí náà ń pè ní ṣàjára ló fi jẹ́ sí pé akin òun ní máa ń òun ní máa ń kọ̀ǹtró bí tó bá wà láwùjọ torí pé òun ọ̀kọ́ kú kò dẹ̀ kọ ọ̀kọ́ kẹ́ni òun bọ́ ó rẹ́dí àti fẹ̀mí rẹ̀ tọ́ rẹ nítorí pé ó gba tẹ́rítì yìí lẹ́fi rí pé ẹlòmí ọ̀gàdù wọ́n ti ẹ mo tẹ́ ti ọwọ́ yẹ kalẹ̀ ìwọ́n náà mọ́ wá gbọ́n ó mú kalẹ̀ ní because ìwọ́n ti mọ̀ pé ọ̀lẹ niwọ́ ojú oníwọ́ alágbára lòun tóró wọn ọ̀kọ́ pé tọba ti lọ gbà gbóbi tẹ́ẹ̀tì ẹ kalẹ̀ àbọ̀ gbà pé ó gbé bájọ́ ẹ kalẹ̀ àbọ̀ gbà pé ó gbé mọ́sọ̀ ẹ kalẹ̀ òun ọ̀kọ̀ láti fa nǹkan dàjayọ́ ẹ̀ntẹ́ni ẹ̀bá lè bọ́ ni tí wọ́n náà bá lákin òkè èmi ni tẹ́ni fi tẹ́ẹ̀tì ọ̀run kalẹ̀ kí ló ń dààmú ẹ̀ ẹ̀ẹ́ kí ló ń dààmú ẹ̀ bàjọ́ wọ́ ẹ̀yin méjèèjì jọ lákin nìyẹn so ẹni tó bá wìnì ló ní dúkìá ẹni tó bá wìnì ló ní sẹ́ẹ̀tì tó bá yẹ kó wọ́n tó ní sẹ́ẹ̀tì náà ló wìnì ọmọ mú sẹ́ẹ̀tì ẹ lọ tó bá yẹ pé òun ló wìnì òun náà jọ padà gba sẹ́ẹ̀tì yẹn ni ṣùgbọ́n òfò méjì lòun máa ṣe bó ṣe gbà lọ́nà ìrú yẹn yóò jíyà rẹ̀ lọ́jọ́ gbọ́dọ̀ kẹyàmù ṣùgbọ́n wọ́n ti ẹ tó bá padà rí ààrẹ dáàbòbò tó fi rí tẹ́ẹ̀sì yẹ gbà kódà tẹ́mì rẹ̀ bọ́ níbi tó ti ń dáàbòbò ra rẹ̀ òun ó ná ìwó ó dẹ̀ ṣe kí ni ìwó ó dẹ̀ wọ́n

anábì tó bá yẹ kí wọ́n bá pa ń kọ́ níbi tí mo ti ń dàgbò dúkìá mi anábì ní fọwọ́ fi náà anábì ní lẹ́ni lọ oríkè anábì tó bá jẹ́ pé nǹkan sálà ni òun ló bá pa mí kọ́ anábì ní fa àǹtàfíì jẹ́nà ìwọ́wọ́nú àjẹ́nà nìyẹn ṣe é bá ní sìn so nítorí ẹ̀rí níta fẹ́fà yọ́ bẹ̀ ni pé ẹni tó bá lákin òun lẹ́ni tó yẹ sí pé ó fẹ́ dì láti fẹ̀mí ara rẹ̀ tọrẹ nítorí àti orin tó ń wá téèyàn bá ti rẹ́dì bẹ́ẹ̀ akẹniyàn ó wá lè rí ó lè máa rí ọ̀pọ̀lọpọ̀ bá ti ní yóò máa rí ni torí pé àwọn yòókù ọmọ ṣojú àwọn onífẹ́ kẹ́mi wọ́n bọ́ ìwọ tára rẹ̀ ń dẹ̀ òwò pé ara tèmi ló ń dẹ̀ ìtàn bá tá mi ládàá nísìnyí ìwọ́n adé bára ní àwọn aràn mi lára ara mi <laughs> kò sí nǹkan tó fa ìlákíní sẹ́rí àwọn tó ń ṣe kọ̀ndẹ́mù yẹn àwọn kan ń ṣe kọ̀ndẹ́mù tó pọ́jọ́ ọmọ bú ni mùsùlùmí gangan ló lákín àwa ò ní jẹ́ kọ̀ndẹ́mù ọlọ́run ní ṣe wá ní kọ̀ndẹ́mù tó yíra ní sìn bẹ̀tẹ̀ àwa lálákín mùsùlùmí ló lákín àlẹ́sì ọlọ́run tó lámdẹ́ máa ń gbogbo àwọn tó bá jẹ́ sí pé ẹ̀mí rẹ̀ bọ́ níbi tó ti ń dáàbò bo dúkìá rẹ̀ àrẹ́bìtọ̀ aláwọ̀sọ́lá ní òkúkú ṣàhádà nìyẹn ṣẹ̀yìdì nìyẹn torí pọ̀ ń dáàbò bo dúkìá rẹ̀ ní rẹ̀ fi bọ́ ṣe rà nìsìn ọmọ mìíràn tí ọ̀rọ̀ kan tí ẹnìkan sọ ọjọ́ kan ó ní ànábì sallallahu alaihi wasallam tó ní ẹ̀yìn tí wọ́n bá ń dá tí wọ́n bá wọn jà lórí dúkìá wa ká bá wọn jà tí a bá àrùtọ́ wáyé pé àdá ló mú dání tí wọ́n ti mọ̀ dáadáa kìí sì fán o à mo sì káwọ́ lérí pé ìsọkúsọ wo lẹ́nu ìwà ń sọ ó tẹ́ ń tó àdíkà ní tukutu gbogbo nǹkan tó bá mú dání ni gbogbo nǹkan tó bá mú dání ni ọba àmúgbà dání ọba àmàdà dání ọba àjẹ́ ẹ̀ṣẹ́ ló mú dání ọba àjẹ́ ọ̀bẹ ló mú dání gbogbo nǹkan tó bá wù kó mú dání tó fẹ́ bá ọjà nítorí wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ lọ́nà ìtọ́ àrẹ́bìtọ́ lọ́sọ̀lá ní kí wọn náà bàjá padà tó bá pa yọ náà tó ń bá dẹ̀ pa ìwọ́ wà ní kíánà torí pé òun dáàbò bo dúkìá rẹ̀ ni sí bá ń sìn so eléyìí báyìí rè ìkọyàn alákin eléyìí ò sí fáwọn Yahudi maskana nìyẹn ọlọ́run bá àlékẹ́lá da òsìbò wọn wọn ní wọn rọrùn ẹ̀mí wọ́n tó sì níbi ẹ̀mí torí pé wọn alákin tó yé ẹlẹ́ẹ̀kejì òun náà ni kíyàn lọ́rọ̀ kíyàn rọrọ̀ ti tówó kíyàn rọrọ̀ tówó ẹn tó rọrọ̀ tówó lẹ́n tó jẹ́ sí wípé nǹkan tó lọ́wọ́ bá lọ́sù hánà tààrà tó pèsè fún kódà bọ́ jẹ́ díẹ̀ ni ó rọ̀ lọ́rọ̀ ó tò bákan náà rí ó tún wá rọrọ̀ débi wípé àwọn nǹkan tó lọ́wọ́ bá àdékẹ́lá fún yẹn bóyó pọ̀ ní bóyó kéré ni kò ní kò ní kò ní sí lọ́wọ́ láti ná sójú ọ̀nà ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala ìtẹ́ ń pè lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ nìyẹn ṣe rí gbogbo ẹnikẹ́ni ló bá wù kó ní owó láyé tó bá láhùn kò lówó torówó rẹ̀ sàǹfààní gangan àwọn yòó sàǹfààní jẹ́ owó rẹ̀ olólówó owó ló ní owó jẹ́ òwúlò fáwọn èèyàn kò wúlò fún wọn náà ṣùgbọ́n tí èèyàn ní díẹ̀ bùkátà sí irú ẹni bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ gan nìyẹn nǹkan pè lọ́rọ̀ ni so méjèèjì ni ò sí fáwọn Yahud kò sí fáwọn ọmọ Israel tó yíba ní sí ọlọ́run bá ní wàdúrí bá tààlìhì mọ̀zílá tó wàl maskana so àwọn Yahud àwọn ọmọ Israel wọ́n tòsí òsì ẹ̀mí bẹ́ẹ̀ ni wọ́n tòsí owó nítorí ẹ̀rí àwọn ọmọ Israeli nínú tó fi ń ya wọn jù ní wọn owó wọn pọ̀ nítòótọ́ wọ́n lówó tó pọ̀ ṣùgbọ́n ẹ̀mí wọn kò sí ń bá wọn jà nínú ẹ̀mí ẹ̀rí wọ́n páyà òsì ju nǹkan ní lọ wọ́n bẹ̀rù òsì gan nítorí ẹni tẹ́ bá ẹni tó láhun ẹ̀rù òsì lọ́mbà ló fi ń láhun pé tí bá nílé ní ti owó yọmọ̀ dínkù kọ̀mọ̀ ní pé tí mo fẹ́ ṣe máa mo fẹ́ lówó ọkàn rẹ̀ tíra lè jẹ́ pé ọwọ́ wọn há gan so ọwọ́ àwọn Yahudi ó há gan so hullat aidihi ọlọ́run ọba ṣe wọ́n lé àhùn ẹni tọwọ́ ẹ̀ há tọwọ́ àwọn márùn kéèkì ná nígbà tí wọ́n sọ fọ́lọ́run ọba pé yadullahi ọlọ́run ọba ni wà bá wù bí ghadabi

lẹ́ni tọ́lọ́wọ́n bá ń bínú sí tí ìbínú ọlọ́wọ́n bá kọ́ hábà wọn kọ́lọ̀ bá lùkẹ́lá kọ́lá kó sànà wà so ìbínú yìí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni ló ti wálé wọn lórí ọlọ́wọ́n bá lùkẹ́lá bí wọn lé wọn lórí ilé bá ní àwọn Yahudi ní ìtẹ̀síwájú ọlọ́wọ́n bá ní zálìkà ọlọ́wọ́n bá ní bẹ́ẹ̀ fún wọn gbogbo ń tàà wí rí bẹ́ẹ̀ fún wọn gbogbo tá ti ń bábọ̀ yìí ó rí bẹ́ẹ̀ fún wọn so yíba yìí sí yìí so nítorí kí ni kí ló tó fi rí bẹ́ẹ̀ fún wọn bí annahum ọlọ́run ní nítorí wípé torí pé báwù yẹn báwù tàbàbíyà ni ọlọ́run ní gbogbo tá ń sọ yẹn gbogbo tá a tàlàyé yìí wípé ó wọn ní yẹpẹrẹ yìí tó fi bá wọn bẹ́ẹ̀ òun náà ni gbogbo títí ń bá tí wọ́n ti ń ṣe bọ̀ látẹ̀yìn bí annahum kánù yakfuruna bí ayati Allah in tó fàtọ́rọ̀ wọn fi já sí báyìí ni pé wọ́n máa ń ṣe kèfèrí pẹ̀lú àwọn ayá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n ń pe àwọn ayá ọlọ́run ọba nírọ́ àwọn ayá ọlọ́run ọba Allah subhanahu wa ní báyìí méjì ló àwọn àwọn àyà ọlọ́run ọba tó jẹ́ ti ti òfin ọlọ́run wọ́n tó pè yẹn náà nírọ́ àwọn àmì ọlọ́run àwọn àmì ọlọ́run tó lọ́n dá wọ́n pè nírọ́ tí wọ́n fi mọ ọlọ́run ọba tí wọ́n fi dọ́lọ́run ọba náà tí wọ́n dẹ̀ ti gbà fánẹ́bì Musa nípa nẹ́bí ọlọ́run jí sí ọlọ́run tí wọ́n fi ní máa gbó lẹ́nu wọn yà kẹfẹ́ rí pẹ̀lú ẹ̀ àwọn ṣẹ̀ríyà tó tún jẹ́ àwọn ayọ̀ ọlọ́run ọba tó fi ran wọn pé tó tún fi ran àdẹ́bì Musa sí wọn pé àwọn òfin ọlọ́run rí wọ́n tún yà kẹfẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n pè yẹn náà nírọ́ wọ́n pè yẹn náà nírọ́ gbogbo ẹ̀ ni wọ́n pè yẹn lọ́pàá pátá wa yaqtuluna an-nabiyyin wọ́n tún wá fi mọ́ níbi ìpè àwọn ayẹ̀ ọlọ́run ọba ní ọ̀nà méjèèjì tagbàtàlà yìí wọ́n tún fi mọ́ níbi mọ́ pè nírọ́ kódà àwọn tó ń pa wọn nẹ́bí ọlọ́run Allahu akbar ẹ wo pé àwọn ẹ̀rí pé àwọn ọmọ Israẹli ọ̀daràn ni wọ́n wa yaqtuluna an-nabiyyin kí ẹ tún láyà láyà kó máa pa wọn nẹ́bí ọlọ́run Allahu kìrọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni a bitashdidi aliya pẹ̀lú ká fún yáwù ní ṣádà adnabiyi láì ní ní hamza ẹlẹ́ẹ̀kejì òun ni ká ṣe tàfífù aliya kẹ́ni pé ká gbé yáwù fúyẹ́ ká mọ̀ fún ní ṣádà so ká sì fi hamza sí wannabiyin wannabiyin aláàkọ́ wannabiyin ẹlẹ́ẹ̀kejì wannabiyin kìrọ́ àmì ṣẹ́rí kìrọ́ alákọ̀ọ́kọ́ nítorí fata fi mú kìrọ́ méjèèjì wá ní pé afẹ́jẹ́ kó yé wa pé ó ní ìtumà tó fi wá bẹ̀ tó bá yẹ pé kìrọ́ alákọ̀ọ́kọ́ ni ìtumà rẹ̀ tó yẹ annabiyin ajẹ́ kí wọ́n mú láti bí nabuwa nìyẹn ni al-irtifa' kí nǹkan ga fọ́jẹ́ àwọn ànẹ́bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n ń pè wọ́n ní nàbíyù wọ́n dẹ̀ ń pè wọ́n ní àǹbíyà àti ànàbíyùn tó pé àǹbíyà àti ànàbíyùn so jamin méjèèjì jẹ́ fún nàbíyù púpọ̀ ní méjèèjì jẹ́ fún orúkọ kan tán pè ní nàbíyù kí ló tán fi pè wọ́n bẹ́ẹ̀ nítorí irtifa'u manzilatihim inda Allah subhanahu wa ta'ala nítorí pé ipò wọn ga gan lọ́dọ̀ ọlọ́run ọba torí ta rí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ń tiẹ̀ tó bá jẹ́ pé kẹrọ ẹlẹ́ẹ̀kejì ní tóun ní hamza sóyé bet ẹ wá ní wọ́n á pé òun náà níbi yìí nǹkan tó fà ní pé wọ́n ṣe ìdálù hamza yẹn wọ́n yí hamza yẹn padà sí yá sóyé báyìí ti yìí tó wá fúyẹ́ so nítorí ẹ̀ lòun náà fi wá bẹ̀ ṣùgbọ́n hamza ló wà ń bẹ́ ń tiẹ̀ so kẹrọ ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni pé tán bá mú láti bí àmì tán bá mú kẹlẹ̀ kejì tán bá mú láti bí ilé tí mo sọ pé nábáù ni ó máa jẹ́ tó yẹ pé ìró ni ó máa jẹ́ yẹn ilé tó ní hamza so in tó fa tí wọ́n fi máa jẹ́bẹ̀ ìtumọ̀ rẹ̀ ní tí ó jẹ́ kó jẹ́bẹ̀ ní pé àwọn àǹbíyá òre àwọn tọ́lọ́wọ́n bá lè máa ń fún ní ìró so tá a bá sọ wípé ọlọ́wọ́n bá lè kẹ́lá ń fún wọn ni pé wọ́n ń gba wáṣíyù látọ̀dọ̀ ọlọ́wọ́n bá so tẹ́lẹ̀ a jẹ́ pé ànàbí yìí tí ọmọ wa pẹ̀lú hamza ni ẹ̀ ṣe bá ní so àtìké ní àtìkéjì ẹ rí pé kò sí ìrìnàjò takora wọn àwọn ànàbí ọlọ́run ba ẹni gíga ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ba sọ́ọ̀wàlálà àtìmọ̀pẹ́lẹ̀ ìtọ́kọ̀ rẹ̀ sì ni pé ẹni gíga ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ba bákan náà sẹ́ni tọ́nà ọba àdìkẹ́lá ń fún nírò látọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n àti kìí ṣe ẹni tọ́nà ọba àdìkẹ́lá ń so ọlọ́run ọba ni wọ́n máa ń pa àwọn ànábì bi ghairi haqq wọ́n ń pa wọ́n pẹ̀lú ìbàjẹ́ ni wọ́n kéése pẹ̀lú ẹ̀tọ́ náà fi ń pa wọ́n kí làwọn ànábì ọlọ́run bá ṣe fún wọn láburú tán fi lẹ́tọ̀ sí pípa lọ́dọ̀ wọn ẹ̀rí pé wọ́n rẹ̀ sùn kàkà sí wọn lọ́rùn pé ah, wọ́n lẹ́tọ̀ ká pa wọ́n tuntun ẹ̀rí nǹkan táwọn náà ṣe ni a jẹ́ pé bẹ̀rẹ̀rì láàkì ìdá ń pa wọn wọ́n ń pa wọn láì sí ẹ̀tọ́ tí láì sí nǹkan tó lè ṣe lẹ́tọ̀ fún wọn láti pa wọn so yí báyìí dì so eléyìí báyìí rè ń ṣàlàyé ìṣesí àwọn ọmọ Israẹli lórí pípa àwọn ànábì ọlọ́run bá wọn ni so ọlọ́wọ́ bá lékẹ́ ládẹ̀ sí ṣe tẹ̀ṣìnẹ́rù lé wọn lórí lórí iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn Allahu Akbar mo ń bẹ́yìn kan sọ̀rọ̀ ní ọjọ́ kan kì í pẹ́ púpọ̀ wọ́n wá ní ìmọ̀ ṣe tẹ̀ṣìnẹ́rù àwọn èèyàn àti máa ṣe àtànábùsù bẹ̀rẹ̀ pọ́ọ̀b nǹkan tí àwọn èèyàn ìlànà tọ́lọ́wọ́n bá ní ọlọ́wọ́ bá lékẹ́lá a máa pe àwọn èèyàn lórúkọ tí ò dá ọlọ́wọ́ bá lékẹ́lá a máa yẹ̀ yí àwọn èèyàn wọ́n fún lẹ́rì nínú suratul Jumu'ah ọlọ́wọ́ bá ní masalul ladhina hummilu at-taurata thumma lam yahmiluha kamathali himari yahmilu asfara ọlọ́wọ́ bá ní àpéjúwe àwọn tá a gbé àtàwọ̀rọ̀ ìwé tàbí kí wọ́n di ìwé náà mú kájú máa lo ń tọ́wà ní ẹ̀sán dẹ̀ sọ thumma lam yahmiluha lẹ́yìn tàwà gbé lé wọn lọ́wọ́ yẹn wọn wá gbé bọ́lọ̀ bá lè fẹ́ gbé wọn lé wọn lọ́wọ́ ọlọ́run ní kàmátàlì ìṣìnà ọlọ́run látòjú ẹ̀dà ìrẹ́dì kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run bá lè kẹ́lá sí àwọn èèyàn wé kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́ẹ̀sì mọ̀ pé nínú ẹranko tọ́lọ́run bá lè kẹ́lá hétí ohun rẹ̀ jù láyé ní kẹ́tẹ́kẹ́tẹ́ wà ọlọ́run bá lè kẹ́lá wá fi èèyàn wé kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí tọ́lọ́run bá lè kẹ́lá ṣe mẹ̀yẹn tó fi àwọn tán fún ní kíra àwọn Yahudi tán fún ní kíra kọ́ ni ìpìyàn lórúkọ tí ò dá kọ́ nìyẹn ìyẹ̀yẹ́ èèyàn kọ́ nìyẹn tẹ̀síníwò kọ́ nìyẹn but àwọn tí wọ́n ń tó kẹ́ ní ẹ ẹ̀rọ pa àwọn èèyàn lórí jíjà ẹ mẹ́lẹ̀ àwọn èèyàn mọ́ ẹ mọ́ pa àwọn èèyàn lórúkọ tí ò dá mọ́ ẹ mẹ́sì mọ́nàájú burúkú ní gbé wá òun ní ìsìnbá nìkù nǹkan tó fà tọ́nà ọba fi ń àwọn nǹkan ọlọ́run ọba àlékẹ́ láfi yẹ̀yẹ́ wọn ni eléyìí báyìí tí a bá lọ wo ìgbà tí aláàlámọ̀tì ìbìnrin ọ̀sẹ̀ ní tó ń sàlàyé ayà yìí wọ́n mú nǹkan tí mo sọ ìwà ń bẹ̀ tí wà ní tẹ̀sùní àléhìn lè fẹ́ ìlèhìn ọlọ́run ọba àlékẹ́lá ó fi nǹkan yìí ó fi yẹ̀yẹ́ wọn ó fi yẹpẹrẹ wọn nítorí iṣẹ́ tí wọ́n ṣe yẹn torí pé kò rọrùn tí wọ́n pa àwọn ànẹ́bí ọlọ́run ọba pẹ̀lú ẹ̀tọ́ láyé kílẹ̀ ẹ̀tọ́ tí wọ́n tún ní lórí pípa àwọn ànẹ́bí ọlọ́run ọba ẹ̀gbọ́n kan tí ò rọrùn yìí so àti abáwojú àgbo wa a ọjọ́ ti lọ so nǹkan tó dẹ̀ fa òun náà ni pé pẹ̀lú qadaru Allah subhanahu wa ta'ala ó pẹ́ wa níwọ̀nba kí so abẹ́ náà Allah subhanahu wa ta'ala kí ó dákun kí ó yọ̀ǹda fún wa kí a lè tètè ọlọ́run Allah subhanahu wa ta'ala kó lè ní ọ̀run so ibi tí a dé yìí ni a dúró sí lónìí tó bá dúró là ń kẹrin a sì máa tẹ̀síwájú lórí àwọn àlàyé tí ó kù lórí àyà yìí àbẹ́lọ́wọ̀n bàbá subhanahu wa ta'ala kó gba ilé tí a ṣe tó gba ní ìbádà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa wọ́la ìjọkàsọ́lọ́wọ̀n bàbá subhanahu wa ta'ala subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik náà síwájú kí n tó parí àẹ́rí pé tí ẹ bá wo àwọn ìkéde tí a ti alákọ̀ọ́kọ́ òun náà ni tafsirul Qur'an ilé tí ó máa bẹ̀rẹ̀ láti bí 4:30 di bí 5:30 ṣùgbọ́n in fact bí after 5 bí nǹkan bí bí 16 minutes after 5 àbí ńlá bẹ̀rẹ̀ lónìí after 5 ṣàbúrà 12 minutes 16 minutes after 5 ni mo ń dáòtù àìwó ló jẹ́ nínú méjèèjì so bẹ̀tí nǹkan tó sádà méjì ní pé after 5 látó bẹ̀rẹ̀ so ń ló fà so nígbà tí plan ni pé láti bí 4:30 di bí 5:30 tafsir ọmọ dúró lẹ́yìn rẹ̀ a wá bẹ̀rẹ̀ tààlíkò lórí tíra kan tíra yẹn Sheikh Salih Al-Munajjid àwọn náà kọ tíra náà tíra yẹn wọ́n pè ní al-asalibu nabawiyya fi ta'amuli ma'a akhta'in nas àwọn ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam máa ń gbà lò àwọn ọ̀nà tí ànábì sallallahu tó máa ń gbà láti fi bá àti àwọn èèyàn lò tíra yìí ó nídi tí a fi fẹ́ ṣe tààlíkù lórí ẹ̀ so èyí sọ pé a padà máa bá àwọn àdíyàn pàdé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wáyé lórí tíra yìí ìkẹta kọ́kọ́ fẹ́ sàlàyé inshallah kerim nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ò ní pẹ́ lónìí yìí so ìgbẹ̀lú básìkò ti rí òun náà ni ta ni Sheikh Salih Al-Munajjid gẹ́gẹ́ tó kọ tíra yìí a ń láti mọ irú èèyàn ni bàbá yìí jẹ́ so that a lè máa irú àwọ̀ la fẹ́ kọ sí tíra yẹn kí ni nǹkan tí a máa retí nínú tíra yẹn gan tá a bá ti mọ irú èèyàn tó kọ tíra yìí irú òrí wo lẹni yẹn ló ń tẹ̀lé ṣé bá yín sìn so eléyìí báyìí pàtàkì sí wa gan so ká tó lè wọ nínú tíra yẹn so eléyìí tá a fẹ́ ṣe a fẹ́ ṣe nítorí àti dáàbò bo àwọn ewu kan eléyìí tó yẹ sí pé à ń kẹ́fín àdẹ́ ń gbóòórùn pé yóò bẹ̀rẹ̀ láwùjọ wa yìí nínú Ramadan yìí náà so àwọn ewu yẹn so òun la fẹ́ wò pé ọ̀nà táwa náà lè gbà láti fi dínà àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí ojúṣe wa láwùjọ nínú ipa táwa náà lè kó òun náà nìyẹn inshallah màkàrà ṣe ṣókí níbi ọ̀rọ̀ yẹn ní tàbí pẹ̀lú mo ṣe lásìkò ìjà kò àsìkò nílé ìgbà wá mọ́ so mo rí pé a ti wà ní 625 tí mo dẹ̀ rí pé àdéhùn ní pé gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yóò máa parí ní 630 so àkáyè láǹfààní àti ṣe àwọn kan kéèkéé ní ìta bá fẹ́ ṣe síwájú kí a tó sí nù so ààbẹ̀ ká mọ gbára jù pé lọ́la inṣàlọ́ kẹrin nǹkan ọ̀la lọ́sùn aṣọ aláfẹ́ra nǹkan fún wa lásìkò dáadáa so a máa ṣàlàyé ta ni wọ́n ń pè so ta bá ti mọ sọ́ọ̀lì so a lè mọ kí la fẹ́ bá pàdé lè mọ kí lè àwọn tí wọ́n fẹ́ máa fọ́n nǹkan yìí káàkiri láwùjọ kí lè róńgbà wọn gan tán fi ta sẹ́ra bàbá yìí lẹ́tà àti tán fi ta bàbá yìí lẹ́tà al-asalibu nabawiyya fi ta'amuli ma'a akhtọ inna àwọn máa ń gbà láti fi lò àwọn kankan wípé tó bá jẹ́ pé irú èèyàn yìí ni wọ́n tẹ̀ka síra rẹ̀ láti ṣàlàyé irú nǹkan yìí kí ni wọ́n gbà lérò gan kí làfojúsùn wọn gan tó bá tó wá ń jáde lọ́dẹ̀ ń tẹ́tí mọ̀ wípé ìpèpè rẹ̀ lórí ohun tó mọ́lé lórí náà ni kó máa mọ̀ ìyá àwọn òṣòlù dáàwà sàlàfíà ìyẹn ni pé kó máa po àwọn ìpìnlẹ̀ dáàwà sàlàfíà pàn kó máa fọwọ́ yẹpẹrẹ mú kó máa gbé fúyẹ́ láwùjọ fáwọn èèyàn kó dẹ̀ máa fàyè gba ìyapa níbi àlámọ̀rí tó yẹ pé ẹnu kò lórí ẹ̀ tó tẹ̀yìn bá yapa lórí ẹ̀ àwọn àfá olẹ́yìn ni táwọn àfá súnnà tí wọ́n kọ àwọn tíra súnnà bóyá ìṣúlù súnnà ni o bóyá ṣẹ́fù súnnà ni o bóyá àsúnnà ni o àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bóyá àṣẹ̀ríà ni o bóyá òṣèlú ìṣẹ̀kọ́dì àrí súnnà ni o àti gbogbo àwọn tíra bẹ́ẹ̀ tàbí àwọn àfá àtúnkọ́ tánkọ́ tánkọ́ fẹ́ràn nìkan so tó yẹ pé ní àfá yìí ti kọ kalẹ̀ ó ní pé gbogbo ẹni tó bá fi lè sọ irú gbólóhùn yìí àbẹ́ tó bá fi lè wà lórí orí yìí àbẹ́ tó bá fi lè wà lórí irú pépé yìí so irú ẹni bá ṣe bá lórí irú ìdájọ́ ẹ̀rí irú ìdájọ́ ẹ̀rí tó yẹ sí pé irú àwọn nǹkan yẹn yóò máa wá ṣẹlẹ̀ láwùjọ wa yìí rè àwọn èèyàn yóò máa pè wípé ìyapa náà ni so ó ń kálukú mú ní tó bá ti wù so ẹ lè kò sí bó ṣe lè wù kó tó ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ sọ pé nìkankan kì í ṣe sáláfí kì í ṣe súnní kí ló fà nítorí pé wọ́n fẹ́ ságọ síbi àwọn ìrújú kan tí wọ́n gbé pamọ́ sábẹ́ al'asalibu nabawiyya fi ta'amuli ma akhta'i anna so ó dùn mọ́nu jẹ́ pé orúkọ tírà orúkọ tó dáa ni yẹn ni pé àwọn ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam fi ń gbà báàdì sí àwọn èèyàn lò mo rò pé tó bá ti rí bẹ́ẹ̀ kí láàmà mú wá ń sin o a máa mẹ́rin wa ìgbà tí lágbájá so yóò lè máa fáwa náà ní ìtọ́sọ́nà àbẹ́wò láti bá àyàn lò tó bá ti rú àṣìṣe yẹn alhamdulillah tó bá ti rú àṣìṣe tí ó jọ irú àṣìṣe tí ànẹ́bì sallallahu alaihi wasallam tí ó fi bá rú ẹni ẹlò à níwá múrú àṣìṣe irú àṣìṣe kan wákàtí bá wọn ẹlò káwá fẹ́ fi justify ìbálò pẹ̀lú ẹni tó rẹ́pẹ́ àṣìṣe ti ẹ̀rú wo so tẹ́ẹ̀bà múrú nǹkan yẹn wá torí pé ẹ̀fẹ́ ti kìyàsùn ẹfẹ́ kọ́ta àṣìṣe yẹn tẹ́ni ẹ ṣe lásìkò ànábì sọlọ́sàn tánàbí ti balùwẹ̀ yẹ káàdì yẹn ẹfẹ́ kọ́ta rẹ̀ ẹfẹ́ wọn pẹ̀lú àṣìṣe tọ́jọ orú ẹ̀ tẹ́nìkan ṣe lásìkò yìí náà pé tó nígbà tánàbí sọlọ́sàn bá bá rú èèyàn kan lò lásìkò yìí pẹ̀lú lásìkò tiẹ̀ pẹ̀lú àṣìṣe báyìí ẹni tó wá ṣe orú ilé náà táà sì rí pé irú àṣìṣe yẹn náà jọ orú àṣìṣe tànábì àjẹpẹ́ bá nàbì ṣe balùwẹ̀ láti balù èèyàn tó tán pè ní kìyàsù ni kìyàsù ó ti dá nìyẹn. now kọ́wájẹ́ sí pé ẹwà mú àyè kan tó yẹ pàdé ìsọ lọ́sọ̀lá ń bèèyàn kan lò lórí ẹ̀ ẹwà mú wa ẹwà mú àìṣẹ́ ẹlùmí wá tí ọjọ́ ti rú ẹni yẹn tó yẹ pé ó gbó pọn gan ẹwà fi yẹn wọn àádọ́ fún pé kìyà sún láì fárí kìíní wọn fi ni so eléyìí báyìí a máa gbé yẹn yẹ̀wò tó ọ̀la pẹ̀lú gọ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala so abẹ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala ilé tí ó yọ̀nda fún wa láti sọ yìí lábẹ̀ sí gbọ́ yìí gọ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala kó fi sínú sọ̀wọ́n sẹ́rẹ̀ nìkọ̀kan wa ó rẹ̀ dípò lápá dáadáa ní inú ìtàgbésí ayé nìkọ̀kan wa kí ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala kó dákun kó mú nìkọ̀kan wa قلب الله سبحانه وتعالى قل لك وقم أكون ده سبحانك اللهم وحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته